àyàn òbẹ́nìyàn bímọ méjì tó sòun rere àyàn àmọ́ ẹ ló sòrí rẹ ẹ̀láyà méjì tẹ́ sábìyàmọ́ ẹ ló sòrí rẹ bímọ púpọ̀ tẹ́ sòun rere sòrí rẹ èèyàn bímọ méjì tó sòrí rẹ ẹ ló sòrí rẹ ẹ̀láyà púpọ̀ tẹ́ sábìyàmọ́. sórí ire ẹ̀ láyà méjì tẹ́ ń sàbí àmọ́ láyẹ̀ ló sórí ire lóòótọ́ bẹ́mi bá ń gbalẹ̀ àwọn bàbá mi lọ mo ti máa lé wa Àyànwó ó jí ọmọ onílé ọyẹ́ ọmọ àjí méje ọmọ àjí méje ọmọ ọlọ́yẹ́ mo yan àjíbòkè òjò yìí para àgbẹ̀ ti yẹ nìkan tí a bá bí ọyẹ lọ yẹ́ pa àyàn ọmọ ẹkùn níbà àti gbénú bá ṣòro bíbá bo ní kálukú yíyan bá kó ẹkùn lọ́nà wọn a ṣe máa ṣàkíjò kíjò bàbá tèmi kó ẹkùn lọ́nà ó kó ta kó dọ̀bà àálẹ̀ ìjìká òṣì ni bàbá fi gbé ẹkùn délé òtọ́ ni bẹ́ẹ̀ náà ni mi bá ń àwọn bàbá mi lọ òkè òkè mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ funfun ọ̀kan ń jẹ àkàrà ọ̀kan yòókù àṣì máa jẹ òtọ́ ni bẹ́ẹ̀ náà ni omi ní ikú ní balẹ̀ ọ̀la jẹ́ iná ìṣọ̀lẹ̀ ọ̀la dahoro ọ̀rọ̀ gbogbogbò tí kú bá ti bá ọ̀dánmọ́ ikú ló burú jù ló ṣògùn gbogbo àyànwó bọ́ ọba délé òkílé bọ́ ọba dọ̀rùn ọ̀ṣọ̀run lóore ikú balẹ̀ ọ̀la jẹ́ rílé ayé àbẹ̀ ọ̀wà rílé ayé bí àyànwó òjì kòkòrò máa ń jó ìṣó alájò òṣìmí ikú ẹwà ikú orin òtọ́ ni bẹ́ẹ̀ náà ni àyànwó ẹgbẹ́lé ayé ẹ̀ṣiṣẹ́ orin ní owó lọ́wọ́ ẹ̀ṣiṣẹ́ orin kọ́lé mọ́lé ẹ̀ṣiṣẹ́ orin ẹ̀mọ̀ lúwọ́ kèèrè kò sẹ́ni tí ń bẹ láyé tí ò ní kú gbọ́wọ́kó bàbá dání ò ní dìgbòrò ògbómọ̀ṣọ́ ni mi bẹnilé ìyá mi bẹnilé bàbá tó bí mi lọ́mọ ògbómọ̀ṣọ́ ọmọ wa ń bẹ̀ mẹ́lẹ̀ mi ń gbé ń jayé tilétilé tọmọtọmọ àtìpó tìpó ni mo fi ń fojú ojúmọ́ bàbá fúnni lóhun rere mọ́ṣìrègún ọba elédùnmọ́re ọba tó dá gbogbo wa ọba lálẹ́ àná ọba lónìí ọba ń wòye ọ̀la ọba àbẹ̀dìgún ọba lókè ọba Èdùmàrè mà ní dákẹ́ ọba tó ní lé ayé ọba àmì àgbà tó ní dúnú lọ́dọ̀ ọba tó lòun gbogbo tẹ́nìkan ò ní lọ́wọ́ ọba ló ní gbogbo ẹ̀mí lọ́wọ́ ọlọ́run ọba lókè ọyọ̀ǹda rẹ̀ fún gbogbo wa ọba ló ní àní owó lọ́wọ́ ọlọ́run ọba mi ìbẹ̀rẹ̀ ọ̀dàkùn kọyọ̀ǹda rẹ̀ fún gbogbo wa àlàáfíà tí tó ti sògùn gbogbo ọba àmì àgbà ló ní gbogbo rẹ̀ lọ́dọ̀ ni mo fi ń fojoojúmọ́ bọba fúnni lóhun rere mọ́ṣìrè kún ọbẹ̀ elédùnmọ̀rẹ́ ọba tí jẹ́ mi ni pé kí ọlọ́run ọba mi àgbà kọ́ dákẹ́ dákun kọ́ yọ̀ǹda rẹ̀ fún gbogbo wa owó ló ṣe é ṣe lé ayé bẹ́nìyàn bá mẹ́ tí olówó lọ́wọ́ olúwarẹ̀ ọ̀gbádùn ẹnìkẹ́ni tó bá lówó lọ́wọ́ búrì jí lówó jẹ́ fọlọ́run ọba mi èdùnmọ̀rẹ́ ọ̀dákẹ́ kó fowó bá ṣí gbogbo wa tówó tówó tọmọtọmọ àtọkùnrin àtobìnrin àtiwé àtàgbà ènìyàn ènìyàn tí ń bá ń bẹ láyé tí ò tí ì lówó lọ́wọ́ ayé lásán lolúwa rẹ̀ ń ṣe ayé lásán lolúwa rẹ̀ wá bẹ́ẹ̀ ni bá fọ lómìnirin bá ń bẹ nílé bí ń bá ń bẹ lọ́dọ̀ ọkọ rẹ̀ bí ọ̀bá lówó lọ́wọ́ ọkọ burúkú lọ́kọ̀ wọ́n yà bẹ́ẹ̀ ni báyà náà ò sì lówó lọ́wọ́ lọ́dọ̀ ọkọ rẹ̀ aya lásán láyà wọ́n yà bọ́mọ ẹni bá ràjòràjò bàbá lọ tó yí padà ṣẹ́rí wálé kọ́mọ lówó lọ́wọ́ ọmọ tó bá lọ sájò tí o sì mọ́ wá ọmọ burúkú lọmọ òun wọ́n yà lójú àwọn òbí rẹ̀ lèmi mi bẹ̀ wọ́n bẹ ọba tó ní ní owó lọ́wọ́ ọba mi àgbà tó lún rere lọ́dọ̀ ọba àgbà kó ẹ̀ fún gbogbo wa àtọkùnrin owó ló ṣe owó dùn owó ní ìṣẹ̀gbọ́n owó ní àná ìlú àbẹ́ wà gbọ́ mi bí abẹ́ ò wà gbọ́ mi bàwọn àgbààgbà bá fẹ́ kọrin ẹbí mi yẹn ní wọ́n ti kọrin náà àbẹ́ ò àbí mi yẹn bí mi yẹn ní báwo wọ́n ṣe ṣe ń kọrin ni wọ́n àpé owó wá mi wá ní ìmọ̀ wá owó wá mi wá ọmọ wá mi wá ní ìmọ̀ wá tètè wá mi wá o wá wá mi wá wá mi wá o tètè wá mi wá ní ìmọ̀ wá o.